Hello everyone, welcome to Toy Talks. Welcome back to Toy Talks. And if you're new here, we are happy you find us. Thank you for everything. Please don't forget to hit on that uh, subscribe button so that you'll be notified when we drop new video. Please um, press like and share our videos to others. Thank you for everything. We really appreciate you. And in the comment section, please no derogatory note. friends. Thank you for everything. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. ọjọ́ tó máa tiẹ̀ tó ò ní lè sọ̀rọ̀ ní kí ló dé kí ló ṣẹlẹ̀ nítorí ọrọ̀ ayé ó dẹ̀ fi ogbé ó fi dàlúrú ó fi ogbé ó fi bàlú ó fi ogbé ó fi dágbèsè sílùú kí ló dé wọ́n fi àwọn tó yẹ kó múlẹ̀ wọ́n wá kó gbogbo àwọn tó wà ń ta ṣé PrimeBoy yìí bá yín sunlé ṣé PrimeBoy ṣó bá yín sunlé lọ́jọ́ tí Mohbad kú tẹ́ fi lọ gbé PrimeBoy tẹ́ fi gbé sẹ́wọ̀n tẹ́ jẹ́ kọ́mọ yẹn lọ kókó lọ jì oṣù mẹ́ta níbẹ̀ ṣó bá yín sunlé àdúrò olórí burúkú elétí eworo tó sunlé pẹ̀lú tó kọmọ yìí ẹ̀ lójú ẹ̀ kọ́mọ àdúrò olórí burúkú yẹn máa sọ̀rọ̀ títí àsìkò tá a wà yìí kí dàrọ́ṣà ẹ̀ bá mà kó má lè sọ ikú tó pa àbúrò ẹ̀ ẹ wá lọ kó àwọn èèyàn tó wà ta àwọn gbogbo mọ̀ fúnra wọn wípé táwọn fifteen yẹn tọ́jọ́ gbénú ilé yẹn táwọn tó bá mú àwọn fifteen yẹn lẹ̀ ta ló fẹ́ kú kò sẹ́ni tó fẹ́ kú kò sí ẹni tó fẹ́ kú wọ́n máa sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ ẹ̀ di òbò ajá ó sọ̀rọ̀ ẹ̀ di òbò màlúù ó wá ìṣorí burúkú kiri nǹkan tó máa tó máa ṣẹlẹ̀ nìyẹn o tóbìnrin bá ti wà tí ò lè máa dóko kan tí ò ní mọ́kùnrin kan pé kó máa dóko ọkùnrin kan tó bá ti rí ti bí tó ká ẹsẹ̀ fún tíyẹn gbà mọ́ tọ̀hún ó kẹsẹ̀ fún tíyẹn gbà mọ́ tóyún bá dé kò ní mẹni tó lọ mọ̀ kan tó ṣẹlẹ̀ sí Wùnmí nìyẹn òun gọ́gọ́ fún rẹ̀ kò lè sọ bàbá ọmọ yẹn because ọkùnrin tó dópọ̀ wọ́n ti pọ̀ jù kò lè sọ bàbá ọmọ yẹn nítorí kíni kan tó wà ń bẹ ní ojú tèmi ó dàbẹ ni pé Mohbad jẹ iṣẹ lóore gan ló fẹ́ bù ẹ láṣìírí bọ fún ẹ ló kọ pé àṣírí ẹ ò ní bò ó tètè sọ fún ẹ pé o máa suffer for the rest of your life ṣé o ti suffer normal normal àwọn ọmọ nàìjíríà wọn kí pẹ́ gbàgbé nǹkan pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ tá a bá ti pariwo oṣù koṣù kejì a máa ń gbàgbé ìwọ náà wo ọdún kan kọjá àwọn èèyàn jáwọ́ nínú justice for Mohbad ṣé o ti mọ̀ wípé o fẹ́ ṣe ẹ̀sìn ni ṣé o ti mọ̀ pé ẹ̀sìn yẹn ti dé fún ẹ o wá yọ̀dájú ọmọ o ya ìka o wá yọ burúkú ọmọ débi wípé o bayé jẹ́ o bọ̀nà jẹ́ o bàbá jẹ́ àwọn wèrè tó dẹ̀ ń tẹ̀lé ẹ̀ ṣán ti gbọ́ fọ́ìsì ẹ̀ fọ́ìsì tán pléèsì ṣáwọn wèrè ṣán ti gbọ́ àwọn ajá àwọn ajá ẹ̀ tó ń ṣe orí burúkú kiri orí social media tó jẹ́ pé kan tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad máa ṣẹlẹ̀ sí wọn tọmọtọmọ tó wá mú òbú ẹ tó fi gbá lára tó fi gbá jèrò tó fòbú ẹ bá gbogbo ìlú jẹ tó sòbòdà bàṣà ó sòbú ẹ ó sòbú ẹ ó sọdọ omi adágún tó jẹ́ pé kò sí kankan lè dà síbẹ̀ ṣọ́ṣẹ́ pè fún ẹni tó bá yẹ pé bó dẹ̀ sí fi ògùn ẹ̀ bàlújẹ́ ló bá fọmọ lọ́mọ ọmọ tí ìyá ti jẹ bàbẹ́ ẹ̀ tí bàbá ti sọ́fà lórí ẹ̀ ló rárá fi ọmọ yẹn lẹ̀ kó máa bá tiẹ̀ lọ jẹ́jẹ́ kó máa ṣe orí burúkú ẹ̀ kiri àwa wí àwa fọ àwọn kan ní oṣí oṣí sàlù oṣí òun tawé vọ̀n òun tawé vọ̀n ẹ̀ kú òun tawé fún òṣè ó mọ̀ pé owó téèyàn bá ṣiṣẹ́ fún ló máa ń dúró lọ́wọ́ ni kó fi three billion kó fi bẹ̀rẹ̀ business ó máa parun lójú ẹ̀ because kì í ṣe owó ẹ̀ ò fún un o ò lágùn fún owó yẹn òde ń ṣe owó tó tọ́ owó àìtọ́ ni owó ẹ̀jẹ̀ ló ná so àti wá rí ìdísẹ́ tó jẹ́ wípé evidence oríṣiríṣiríṣiríṣi jáde táwọn àwọn Lagos government Lagos eh, government tó ń fẹ́ mú ẹ tó ń fẹ́ arrest ẹ àṣẹ̀ṣẹ̀ ń rí díẹ̀ wọ́n ti mọ̀ pé táwọn bá arrest ó máa balẹ̀ ó máa boko ó máa ẹrọ̀ fún ẹ máa tas everybody ó máa tas everybody lára ọlọ́run nìkan ló lè jàjà yìí fún wa kì í ṣèyàn tá a bá rí justice gbà wà láyọ̀ ọlọ́run ló wulẹ̀ fún wa fúnra ẹ̀ pé ó yá ẹ̀jọ̀ ọmọ yìí tó ń ké fún ẹ̀san ó yẹ èmi ọlọ́run mo fún ọmọ yìí ní justice because ẹ ti bà nǹkan jẹ́ jìnnà ẹ ti ẹ ti bà nǹkan jẹ́ wùmí nítorí ọrọ̀ ayé nítorí olè ojú kòkòrò kọ́mọ kékeré wà kó lójú kòkòrò kó ní olè kó má lè ṣiṣẹ́ kó má lè tapá mọ́ṣẹ́ ó dẹ̀ fẹ́ dolówó fẹ́ wa mọ́tò ó fẹ́ máa look good ó fẹ́ wà báwọn tó kù ṣe wà ó wá mọ́mọ́ lọ́mọ pa ògo ògo ìdílé kan pàdánù kò sí tó bá jẹ́ wípé kì í ṣe wọ́n ló pọ̀ pẹ́ wùmí mo mọ̀ ẹ́ kò sí anybody tó wà ní orí ibẹ̀ orí láìfì tí ò mọ̀ ẹ́ wùmí ẹ ti bọ́ sí tẹ̀tí sẹ́ni tó pẹ́ nìyẹn because o oh, nínú gbọ́rọ̀ sí tó bẹ́ẹ̀ ẹ ti bọ́ sí ìta gbangba ẹ ti sọ pé ah ẹni báyìí báyìí ló pọ̀ ọkọ mi o ẹ ti sọ tó bá sọ́wọ́ ẹ̀ nínú ẹ̀ mi wàá mọ àwọn olórí burúkú tó wà lẹ́yìn ẹ̀ tó máa máa sọ wípé ṣé wùmí lè pọkọ ẹ̀ ṣé wàyí náà lè pọkọ yìí ṣé ẹ̀ ń ṣe èrè ni wọ́n sọ̀rọ̀ oríṣiríṣiríṣiríṣiríṣi báyìí sí ọmọ tó bá jẹ́ pé kì í ṣe òun ló ṣe ṣó lè gbé ọmọ lìyàwó yẹn lẹ̀kan máa ṣépè fún ni tó dẹ̀ mọ̀ wípé ọmọ yìí yẹ ọmọ ẹni tá à ń sọ ni ẹ wo DNA test tó ṣẹ̀ṣẹ̀ wá sọ proof báyìí tó wà proof báyìí pé ká lọ ṣe ah, Wùnmí fúnra á ti wá owó jáde á ti lọ ṣe DNA test yẹn á ti wá fi rìsọ́ọ̀tì yẹn nà wá lójú lórí lórí social media because ara Wùnmí ò balẹ̀ tó yẹ pé ọmọ tó jẹ́ wípé òun mọ̀ pé ọkọ òun ló nà ọmọ ọmọ tó jẹ́ wípé òun mọ̀ pé hundred percent Mohbad ló ní Wùnmí ti máa lọ ṣe DNA test yẹn àmọ́ mọ̀ wípé ọmọ tó ń gbé sí dání kì í ṣe ọmọ Mohbad ó mọ̀ fún rẹ̀ àbúrò yẹ dẹ̀ ti sọ̀rọ̀ àbúrò yẹ ìyá Túndé olórí burúkú olóòṣì aláyé bàjẹ́ tó jẹ́ pé Túndé ẹ̀ tó bá fẹ́ fẹ́yàwó èèyàn bí Wùmí ló bá fẹ́ tó bá gbé wálé tó bá pa Túndé ẹ̀ dànù kò lè mọ bó ṣe rí lára oní pé ìjà wáyé wọn jọ jà àmọ́ Wùmí yáwọ́ ọwọ́ kí ló yá ó yáwọ́ kó lagi mọ́ Mohbad lórí ó láwọ́ kó gun nígò ó yáwọ́ pé ó mú orí ẹ̀ ó fi jọ táìsì àbí ó yáwọ́ ṣó lè jẹ́ pé Wùmí ló kú láti jọjọ́ yìí kí Mohbad máa rìn bí Wùmí ṣe ń rìn yẹn ṣó lè jẹ́ pé wùmí ló wùmí ló kú kí Mohbad kó máa ṣe all beauty belong to Jesus kó máa mú orí kó máa kì í bí ẹni tó ń wẹ̀ kó máa nàka kó ṣe kó ṣe ìkànnà kó ṣe irun ṣé Mohbad lè ṣe ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́wọ́n ọba ẹ wá sọ pé káwọn káwọn èèyàn káwọn èèyàn dákẹ́ ó ní ó ti jẹ́ kó yé wa lórí ikú Mohbad yìí sí wípé gbogbo òfin tán ṣe ní Nàìjíríà tálákà nìkan ló mú kò mú lówó èmi ò dẹ̀ mọ́wọ́ tí wùn mí ní mi mọ́wọ́ tí ìyá wùn mí ní mi ìmọ̀ tí bá ṣe páwọn olórí burúkú tó wà lẹ́yìn ẹ̀ àmọ́ tọ́lọ́run bá ṣe tán tó máa tó máa tó bá fẹ́ gba ẹ̀sùn kò sí kan tẹ́ ẹ lè ṣe ẹ wo bí tá a délé yìí ṣe mọ̀ páwọn ya bẹ́ẹ̀ ṣe yí ìkàn yẹn lọ lọ́lọ́run yí padà sórí Wùnmí pé Wùnmí ló ṣiṣẹ́ yìí because èmi personal mo believe pé Wùnmí ló ṣiṣẹ́ tòun tó bá ṣe pé wọ́n ló ṣiṣẹ́ wọ́n bèrè kún tó kọ́ pẹ̀ láti jáde ò jáde sọ̀rọ̀ wọ́n ní ọmọ tó gbé sọ́wọ́ ṣọmọ Mohbad ni ó kọ̀ jálẹ̀ ó ṣe DNA test yẹn tí bá ṣe pé àwọn ìjọba padà approve ẹ̀ ipe ẹ jẹ́ ká lọ ṣe DNA test nǹkan tó jẹ́ káwọn ìjọba tó wá approve nǹkan yẹn wọ́n ti bèrè lọ́wọ́ bàbá olive oil wọ́n ti bèrè lọ́wọ́ bàbá olive oil bàbá olive oil ti jẹ́ kó yé wọn wípé òun kọ́ lòun ni ọmọ yẹn ló jẹ́ káwọn ìjọba àbúrúfù dna test pé kọ́ lọ ṣe tó bá yẹ pé bàbá olive oil sọ fún wọn wípé ọmọ òun lọmọ ìwọ̀n ní ṣe dna test yẹn dọ́là tó bá jẹ́ pé bàbá olófo yìí ó sọ wípé ọmọ wọn tó gbé lọ́wọ́ yẹn ọmọ òun ni wọn ò ní ṣe dna test yẹn wọn ò ní ṣe dọ́là àmọ́ nítorí pé wọ́n ti lọ bí bàbá bàbá olófo yìí ti jẹ́ kó yé wọn pé ọmọ eléyìí kì í ṣe ọmọ òun o tó bá dẹ̀ jẹ́ pé bàbá olófo yìí gan lónà ọmọ kò lè pẹ́ńtà báyìí bàbá ti gba nǹkan ẹ̀ wọlé á ti fi ẹ̀gbẹ̀gbẹ́ á ti fi gba nǹkan ẹ̀ wọlé ló jẹ́ kán kán àpúrúfù pé níbi tọ́rọ̀ dé yìí a ti mọ̀ pé bàbá olófo ẹnìkan ló na ọmọ ẹ jẹ́ ẹ jẹ́ ká àpúrúfù kan ṣe DNA test ẹ̀ dẹ̀ bẹ̀rù ọlọ́run àṣírí tiẹ̀ ti tú ná àṣírí ti tú bọ́ ní ọkàn tèmi ọlọ́run ló lè fún wa ní justice mo dẹ̀ rò pé justice yẹn máa wáyé justice for Mohbad. thank you very much. ẹ káàsán mo kí gbogbo ilé o bọ̀dá láti ẹ iṣẹ́ o ọlọ́run á máa fún yín ṣe o ọlọ́run á di gbogbo wa mú lórúkọ jésù o à ṣe é gba èrè wa ní ṣe é gbẹ̀bí ẹ ọlọ́run ló ń rìn lọ́wọ́lọ́wọ́ gbogbo eléyìí ọlọ́run ló ń túnà àṣírí wọn kò sí bí ẹ̀dá ṣe lè wọn níbi rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan oṣù lòdòdó mọ́mọ́ lè bá òdòdó ló ń lérò wọn bá báyìí látọdún kan ó lé ẹ wo gbogbo ohun tó ń jáde nsìn mo èmi nígbàgbọ́ pé ìyá yẹn wá ń rẹpísẹ́ǹtì bàbá yẹn ni pé ẹ má pàbúrò mi sínú ilé òun kọ́ ló lọ́mọ òun kọ́ ló lọ́mọ bí dàda ọba bí dàda ọba lè jà ààrẹ ó láàbúrò tó gbójú pé wọ́n ti wọ́n ti wọ́n á ti jọ máa po nǹkan tí ò sí gbogbo halẹ̀ tó ń halẹ̀ mọ́ bàbá yẹn ní kọ́nà sáìdì kí lè máa support mo rò pé wọ́n ti dá sírọ̀fù fúnra wọn pé no èèyàn kan máa jáde ó máa wá ó máa wá ó máa ó máa ṣe speaker fún bàbá òun ni gbogbo eléyìí ṣe ń jáde kò kúkú ń ṣe gbogbo ohun tó ń lọ lábẹ́lẹ̀ lẹ̀dá lè mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ pọ́lọ́run fúnra ara ẹ̀ ẹ̀dá ọmọ yẹn ẹ̀jẹ̀ ara ẹ̀ tán ta sílẹ̀ òun ló ń fọwọ́ kàn wọ́n lára káàkiri kò jẹ́ kán gbádùn kò jẹ́ kán sinmi wọ́n ṣe bẹ̀rẹ̀ ni o wọ́n ṣe bẹ̀rẹ̀ ni ìyá àfòbòbalẹ̀ ní kó kọ̀ǹtínú gbogbo ibi tó ń sá sí lọ lọ́ọ́ máa túnà àṣírí àfi kágbára wọn bá ju tọlọ́run tó dá wọn wá sílé ayé kò sẹ́ni tó lágbára jọ ọlọ́run lọ mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run ọmọ ẹ̀ máa rí ìdájọ́ òdodo justice yẹn máa wáyé ó máa wáyé ni because tó bá jẹ́ pé nǹkan tí ó ti ṣe fọwọ́ bò mọ́lẹ̀ ni àá látọdún kan kò sí nǹkan everybody á ti gbàgbé ń pa so ọlọ́run ló ṣì wà lójú iṣẹ́ fún Mohbad ó dẹ̀ máa rí justice yẹn nǹkan tí mo kàn rọ gbogbo èèyàn sí ni àwọn tó ń blame bàbá everybody ti rí sìn tá ń blame àwọn legal team everybody ti rí everything sìn pé látòkè order from above ni o so èyí tá à ń bára wa jà tá à ń ṣe yẹn kó ní kálukú má bára jà àdúrà ká dẹ̀ máa wo gbogbo ìgbésẹ̀ tá a fẹ́ gbé irú DNA yẹn kí bàbá mójútó dáadáa àwọn èèyàn tó wà lẹ́yìn bàbá kan bá mójútó ó máa ṣẹ̀sìn ọmọ yẹn máa ṣẹ̀sìn kò sọ́nà tó lè gbà gbẹ̀sìn tó ń ṣe lẹ̀ ó máa ṣe délẹ̀ ni àwọn tó dẹ̀ ń tẹ̀lé kiri wọ́n ṣàǹfẹ́ tí wọ́n gbọ́ tán bá máa tún sọ̀rọ̀ ń sìn wọ́n á tún yí wọ́n á tún yí gbogbo gbogbo ọ̀rọ̀ tó ń jáde yìí voice note yìí gbogbo ẹ̀ náà máa yí kò ń ṣe ibi tọ́rọ̀ ọba gbà náà máa gbé gbà bẹ́ẹ̀ gbogbo ibi tán lè gbà ọlọ́run á máa dúró síwájú dè wọ́n wọ́n á bọ́ lọ́run bẹ́ẹ̀ ẹ kú kalẹ̀ ẹ máa bí tó lọ. ẹ ṣe gọmọ thank you ma ẹ ṣe. ṣé jẹ́ ń bọ́lẹ̀ tẹ́lẹ̀ mi náà mi bọ́ sókè. all right aboy ah sorry aboy aboy. mr lati ẹ kú iṣẹ́ o ẹ kú àtàárọ̀ ẹ kú ohun mo kí gbogbo ilé o mo kí panelist mo lè kí ẹ̀yin commenter ọ̀rọ̀ mi náà ní pọ̀ ó gbólóhùn tó kò á sọ. ẹ̀rí gbogbo kìíní wọ̀nyí náà kò kọ̀ déédéé ṣẹ̀ náà tó tọ́. ṣe rí lálẹ́ ọjọ́ tó ń dé láti ṣó yẹn tó tọ́ ìjà yẹn wáyé wọ́n jà wọ́n jà wọ́n fìjà pẹ́ tá ń tó tọ́ ṣùgbọ́n kìíní kan wà ń bẹ tí ẹ mọ̀ àwọn kan ti sọ ní kọ́nà àgbà kan èèyàn wa kan dẹ̀ ti gbé wa débẹ̀ backup ni Wùmí fi pa bọ̀bọ̀ yẹn backup ọwọ́ ẹ̀ ò ká ó kọ̀ fáwọn èèyàn àwọn yẹn ló wá tó ń gbẹ̀mí arákùnrin yẹn backup ló fi pa bọ̀ títorí pé àwọn tó wà lókè ọwọ́ kan ọwọ́ because tẹ bá dẹ̀ náà tẹ bá wo traces tẹ bá wo tẹ kẹ wo lọ sẹ́yìn gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ àwọn àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àti láàbì tó máa ń ṣẹlẹ̀ sẹ́yìn ẹ rí i pé wọ́n mà ti wọ́n mà ti tẹ̀ mọ́lẹ̀ wọ́n mọ̀ ọmọ ṣe máa ń tẹ̀ mọ́lẹ̀ dáadáa ẹ wọ àwọn àwọn ṣàràkí ṣàràkí tó ti lọ wọ́n mà ká níbi Buhari ló wà ń bẹ̀ tíṣẹ̀lẹ̀ fi ṣe àá ti mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ but arákùnrin yẹn ó mọ ọmọ ṣe ń mọ ṣe ń ṣẹnu mọ ṣe ń ṣẹnu mú yẹn so ohun tó ṣẹlẹ̀ nìyẹn mi fẹ́ pẹ́ rárá mi bàá tó mo fẹ́ sùn mo kàn ń wòye látẹ̀kan ni bákọ̀pù yẹn òun ló fi pa bọ̀bọ̀ yẹn àṣírí ti tú ọwọ́ ọwọ́ agbára ọwọ́ àdúrà táwọn èèyàn wá ń gbà tán dẹ̀ sí mi gbogbo ìta ń gbọ́ ìkó ṣojú lásán náà náà ọba ló ń ṣiṣẹ́ so gbogbo àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ tó dẹ̀ ń gbà tó dẹ̀ ń gbàdúrà ọlọ́run àtúbọ̀ máa fún wọn ṣe àtúbọ̀ máa fagbára kún agbára fún wọn so àdúrà yẹn àtúbọ̀ máa gbà so ẹ̀yin náà ò ní ṣe lásán because over a year now thirty ké ké ké ké ké lára ẹ̀gbọ́dọ̀ ké lásán gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ lérè so a máa débẹ̀ lágbára ọlọ́run ire o ṣe gan thank you. thank you very much ẹ jọ ẹ bá wa power tap ó yẹ kí láìkì yìí ti kọjá two hundred látẹ̀ nǹkan mo tiẹ̀ ti rò pa ti wà ń bí five hundred ni ẹ bá wa power tap ẹ jọ ṣó yẹ kó rí báyìí ṣá kò yẹ kó rí báyìí nà ẹ bá wa power tap ẹ all right ma ẹ lọ sọ. pẹ̀lú bàdà láti ẹ ká sàṣà gbogbo ilé ni mo kí o onílé mọ̀mí jane everybody ni mo kí o ẹ ṣàkú justice yìí o ìrìnbẹ̀ la máa rí gbà lórúkọ jésù um bra tèmi kàn fẹ́ ká rántí nǹkan kan ni mọ́mí Jane ṣe ṣóò kan ní táìmù kan ibi iṣẹ́ ni mo wà ní mo ṣe rọra sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn má bínú mọ́mí Jane ṣe ṣóò kan ní táìmù kan wọ́n ní Wùmí bá um owó tí Sam na Wùmí tó na Mohbad káàkiri fún tó ló gba two million lọ́wọ́ òun pé ó yẹ kó wá ṣe ṣóò fún onílù nígbà tí ìyá òun kú pé kó wá ṣe ṣóò two million yẹn tó lòun lòún ṣe ń búlé ẹ̀ káàkiri mọ́mí Jane tàn mọ́lẹ̀ sí táìmù kan fún wa wípé ìgbà tó ń lọ sí Kenya yẹn Wùmí ló bá a páàkì ẹrù ẹ̀ ó di ó di ẹja sínú báàgì ọmọ yẹn ní láti padà tọ́rọ̀ yẹn di ọ̀rọ̀ fámílì tọ́rọ̀ yẹn di ọ̀rọ̀ fámílì ìgbà yẹn tí kan nú àwọn fámílì Mohbad fún Wùmí fọ̀tí àti ẹni náà ti fẹ́ ran lẹ́wọ̀n pé kó má dé mọ́ kó tó wá jẹ pé ọwọ́ ẹ̀ tó wá yá fún tìtìkú tó kú báyìí wọ́n ti fẹ́ ran ní nǹkan ti bíbì kan tipẹ́tipẹ́ so wọn àrí ṣe ni ẹ jẹ́ ká flashback lọ síbi tí mọ̀mí jẹ́ ìsọyìn pé powder tó fi sínú ẹja tó fi sínú ẹrù yẹn ó fẹ́ kó lọ sí Kenya iṣẹ́ owó òun àti Sam Larry yìí Sam Larry ló gbẹ́ja yẹn fún pé tó bá ti lọ Kenya tán bá ti mú airport wọn á lè sọ sí gbága pé kò ní bọ́ bẹ̀ kò ní lè dé. egbògi olóró ló ń pè lẹ́jà o nfẹ́ yìí tẹ̀ bá mọ̀ tó mọ egbògi olóró. mi ìfẹ́ dárúkọ ẹ̀ ní ká mọ̀ mú péjì wálẹ̀ ni mo ṣe ń pè lẹ́jà so so èmi kàn flashback lọ síbẹ̀ pé gbogbo nǹkan yẹn ó kó nǹkan tí ìyá ọba sọ yìí wípé Sam Larry òun ló gbé Wùmí wù wọ́n fún ọba so wọ́n ti fẹ́ ránṣẹ́ tipẹ́tipẹ́ ìdè kó má bọ̀ wọ́n ti fẹ́ ránṣẹ́ kó má kó lọ kó má bọ̀ tipẹ́tipẹ́ pé kàn lè gbàgbé ẹ̀ ọlọ́run kàn fi ti kú ó kàn fi bò wọ́n láṣìírí ni ẹ ṣé gan ni sàn èmi ò ní sọ gbẹ́ ẹ lọ sàn ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Mọ́mí Aláyọ̀ ni mí, thank you for the gift ma, thank you so much. Aláyọ̀ mi, thank you very much. Let's um, keep crown, power tapping crown. crown. Yeah, bra lati ẹ sàn ẹ ká sàn bra lati ẹ ká sàn o onílé everybody mo kí yín o. àtàlejò. thank God àtàlejò mọ́mí jẹ́ àhélò ẹ wà ní àdúrà mi gbogbo ìgbà ni pé àní ṣe lásán ní agbára Ọlọ́run ẹ̀yìn ìgbẹ̀yìn justice yìí ẹ̀rín ni gbogbo wa máa rín ẹni bá wá ní kó má rí bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ̀ láti máa rí by the time táwa máa celebrate justice fún Mohbad ó máa wà down six feet ní agbára Ọlọ́run nǹkan tí ìyá ọba sọ yẹn ah, I I want to believe it to an extent but at the same time um, we should just leave it Bear everything open because I want to believe that a lot will still happen a lot of revelations ó sì máa jáde ó máa jáde ní because àwọn èèyàn dákẹ́ àdúrà tọ̀sán tòru àwa ń biṣẹ́ àwa ń bi drive o à ń o mu fẹ́ lè sọ yí pé èèyàn gbàdúrà fún rẹ̀ tó bó ṣe ń gbàdúrà fún justice fún badi. yìí àǹtí lágbára ọlọ́run gbogbo àwọn tí ọlọ́run tó ń lò láti make sure yìí pé wọ́n unravel the cause of this death wọn ò ní gbé ọmọ sí i lórúkọ jésù. àwọn ṣẹ́rí gbogbo eléyìí tí àṣànà ń ṣe yìí kò ń ṣẹjọ́ ẹ̀ o ṣe rí ìyábọ̀ òjò kíní gbígbẹ níwájú tó gbẹ lẹ́yìn yẹn tó ń bóyí kẹ́ tó ń bóyí kẹ́ ká yẹn òun ló ẹni òun ló ti kọ́kọ́ fún ló ti lọ sell wrong narrative síta if not we should not be where we are but I want to say something to encourage somebody because mo mọ̀ wípé a lot of people àwọn kan gan ti ń give up but kò sí alágbára ní ayé yìí tó ju ẹni tó dá wa ẹni tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ tó mọ̀ age láti beginning kò sẹ́ni tó lágbára ju tó lágbára ju ọ̀gá ògo lọ and I want to say wípé àní jákè àdúrà every every gbogbo àwọn fifteen tó wà nílé yẹn ọlọ́run máa tì wọ́n jáde ní ọ̀sán gógó báyìí wọ́n máa sáré wọjà tó máa bẹ̀rẹ̀ sí í katẹnu wọn àṣìṣe máa bá wọn wọ́n máa wọ́n á ti wọ́n á ti jábọ́ tọ́kọ́ yìí pé yes kò yẹ káwọn jábọ́ ní agbára ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká give up ẹ má jẹ́ ká relent let's continue to keep hope alive and continue to pray ní agbára ọlọ́run gbogbo àwọn tó bá ń pè tó ń tàgì wọn ní alágbára alágbára àwọn ń lo power wọ́n máa sùn wọn ní jí òjijì báyìí la máa gbọ́kú wọn tó bá jẹ́ pé kóńsù kan má jí ló máa mú justice wá ọlọ́run ọba máa bá wa fi òun tẹ̀lé bẹ́ẹ̀ ló máa rí lágbára ọlọ́run ẹ ṣé o I am very grateful for this privilege to contribute God bless you all. Thank you. Um, mama tí ìṣe wa ń bẹ́ẹ̀. hello um gbogbo ilé mo kí gbogbo ilé onílé bralati lẹ́ẹ̀kan sí mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé ẹ̀yin panelist gbogbo ẹ̀yin tẹ̀ dìde fún ìrànlọ́wọ́ nígbà bẹ́ríà bàbá mi gbogbo wa la máa gbẹ̀yìn arúgbó wa o èmi ni o onílé tèmi nìkan ẹ ṣé mo dúpẹ́ o ẹsẹ̀ ẹ ká sàn gbogbo alámàgbẹ̀yà gbò wá o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ lóore o náà lẹ́ẹ̀kan sí i lórí ọ̀rọ̀ tá à ń fà lọ́wọ́ yìí láti ilẹ̀ ni mo ti máa ń sọ kíní ẹ̀ pé nàìjíríà ẹni tó bá yó ní nàìjíríà ìyà ò lè jẹ́ o tó bá dẹ̀ mọ̀yàn bọ̀ṣẹ́ àwa tá a mọ̀yàn àwa tá a mọ̀yàn tá a dẹ̀ yóò yìí ah, hmm, ọlọ́run má fìyà jẹ wá o another thing tí mo tún wá mọ̀ lórí ọ̀rọ̀ yẹn tún ni pé lórí ọ̀rọ̀ nàìjíríà tá a bá tún wá ní sùúrù gbogbo nǹkan wọn ọ máa fi ń falẹ̀ ní o ó máa fi ń falẹ̀ ní o tá wá ní sùúrù àtúnjèrè nǹkan tá à ń ṣe yẹn ṣùgbọ́n ibi tá a wá rò pé kọjú wọ́n máa fọwọ́ agbára wọ́n máa fi mú wa because wọ́n mọ̀ justice eh, delay justice denied bọ̀ ilé ìta bá dúró tán rálàtì tá bá dúró tán kò sí nǹkan tó lè ṣe lórí ilé ìbọn because ordinarily the more tó ṣe ń pẹ́ sí the more làṣírí wọ́n ṣe ń tú bó ṣe ń pẹ́ sí báyìí ó làṣírí wọ́n ṣe ń tú o so ẹ̀yin tèmi mo fi ọlọ́run bẹ̀yìn ẹ jẹ́ ká dúró tán lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ ìjọ nàìjíríà dábàá hmm, dúró tán wọ́n fọwọ́ ọlá wọ́n fi gbára wọn lójú láì ṣàwà o so kírú ẹ má bàa rẹ̀ ṣẹlẹ̀ dúró o má sì pé kírú ẹ má bàa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká dúró tán èmi ọ̀rọ̀ tèmi ò ní jù bẹ́ẹ̀ lọ o ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé mo dúpẹ́. Yeah. Mama T, I will contact you tí n bá yẹ tán. Ó move náwó tí mo fẹ́ fún yín. Ṣé ti you ó ṣì náwó tí mo Okay, ah, okay, sir, no problem, sir. As your lordship pleases, ọkọ wa. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ kí ẹ jẹ́ kí ìyàwó wọn kàn mú yín sọ́wọ́ pẹ̀lú ọkọ wa tẹ̀ ń sọ yẹn. Ẹ gbà. Ìyá yẹn kúkú òun ìṣèbí ẹ fi wọn le ṣe òun ni mò ń sọ fún wọn ìyá yẹn wà ń òun gbọ́ yín á pè wọlé ń sìn yín fà. tóyè ti sọ̀rọ̀. ẹ mọ̀ pé nǹkan tẹ́ sọ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ yẹ kó mo mọ́nítọ̀ bùrọ̀dá láti èmi mò mi mọ́nítọ̀ mo wà ń bí. náà wà ń bẹ̀. bọ́dà ẹ ti parí ẹ mi ta ló kan ọ̀rẹ́ sọ̀rọ̀ ó yé wọ̀. Mr. Lati. Hmm? Mr. Lati. Mr. Lati mo ti sọ̀rọ̀ ó yé wọ̀ ti sọ̀rọ̀. Mr. Lati. Hmm? Orin tá ẹ ṣe fún ìyàwó mi yẹn báwo la ṣe lè rí lò. Màá gbé síta sí i. Fọ ọba tó náà wípé mi ò bu ọba mi ò dẹ̀ blog ọba orin ọba ni o. ṣe adúpẹ́ màmá ṣe o ọpẹ́pẹ́ dáríjì wọn ò àdúpẹ́ wọn màmá ní ṣéèrú ẹ̀ mọ́ ò àdéhùn mi ọba Adémọ́lá Elégùṣì ò ẹ̀ ṣe. Bẹ́ẹ̀ ni ṣe àdúpẹ́ màmá ṣe màmá ṣe ò ọ̀gá dáríjì wọn ò àdúpẹ́ wọn màmá ní ṣéèrú ẹ̀ mọ́ ò àdéhùn mi ọba Adémọ́lá Elégùṣì ò ẹ̀ ṣe ní jákẹ́ni ríwọ ọ̀pọ̀ ló ń bẹ̀rẹ̀ tàn wo bí tí a gbé wà rí rárá rárá. orí adé ẹ ṣé mo dúpẹ́ màmá ṣé o àkànní mo forí èyí ṣe dúpẹ́ ṣé. àbí ẹsẹ̀ ṣe àdúpẹ́ màmá ṣé o ọpẹ́ tẹ́ ẹ dárí jù mọ́ àdúpẹ́ ó màmá yìí ṣe é rú ẹ̀ mọ́ òun àdéhùn ọ̀bàdé mọ́lá sí òun ẹ jọ ń tọrọ lọ ẹ máa bá mi táàpù disclaimer disclaimer disclaimer disclaimer disclaimer disclaimer ni mo ń ṣe ẹ jọ this is my opportunity to do my disclaimer disclaimer disclaimer disclaimer ẹ máa bá mi táàpù disclaimer. ìgbésẹ̀ tẹ́ gbé adémọ́lá elégùsì o àkànní mo rí pẹtíṣàn yẹn oríwu ìgbésẹ̀ tẹ́ gbé ìgbésẹ̀ tẹ́ gbé adémọ́lá elégùsì àkànní mo rí pẹtíṣàn yẹn oríwu ìbẹ̀lẹ̀ ti lẹ́yìn náà fẹ́ justice fún fúnbẹ̀rí olúwa Mohbad tó kú lọ́jọ́ sí ọba láwọn ọlọ́pàá gbọ́dọ̀ ṣiṣẹ́ bí iṣẹ́ a gbọ́dọ̀ mọrú kú wo lù pa ní gẹ́lẹ́ kábíyèsí ṣe mo dúpẹ́ màmá ṣe ọba ṣàyíjí o. Adémọ́lá Elégùṣì ò ẹ ṣe. Abẹ́yẹsẹ̀ ṣe àdúpẹ́ màmá ṣe o, ọ̀kadà dárí kí ọ̀dùnmẹ́ ṣe. Wọ́n wá bá ṣe rẹ̀ mọ́ àdéhùn. Adémọ́lá Elégùṣì ò ẹ ṣe lè ṣe mọ̀ pé o ti ṣe disclaimer o ṣe bẹ́ẹ̀ rántí bọ̀rọ̀ mo bá ti ṣe rí nígbà yẹn látòrí Sam Larry ìyẹn nígbà yẹn tí bàbá ò jáde tí kún fi mú Mohbad lọ bàbá ò jáde kábíyèsí ò jáde tí kún fi mú Mohbad lọ ẹ ò jáde ńgbà yẹn kẹlẹ ò mọ Sam Larry rí wọ́n ti ń bọ̀ bàrọ̀ wọ́n tún rẹ́ sílẹ̀ kiri orúkọ yín ni wọ́n dá ẹja. ṣúgà aláṣọ àlàlọ́ba akọni aláṣọ àlàlọ́ba tí kì í sọ̀rẹ́ lẹ́kọ̀ọ́ ṣẹ́gi. Ọlọ́yẹ ti ṣe àdúpẹ́ màmá ṣe o, ọ̀gá tẹ̀ dárí kí wọ́n ò àdúpẹ́. Àdúpẹ́. Màmá ní ṣé irú ẹ̀ mọ́ ò àdéhùn. Bàbá Adémọ́lá ẹlẹ́gùn sí o ẹ̀ ṣe. question. kẹ̀yà bá wà kìlọ̀ fún wọn ò kàn gbọ́n nílé. bàbá pẹ́ tán bàbá pẹ́ tán bàbá pẹ́ tán torí mo ní request kan kẹyà bá wà kìlọ̀ fún wọn ò gbọ́dọ̀ nílé àwọn tí wọ́n ń lorúkọ ọba ní online yìí tó ń pera wọn ní sọpọ́tà ọmọ òun mi o tó ń forúkọ ọba sọpọ́tì ọmọ òun mi kábíyèsí ẹ̀ bá wà ṣèkìlọ̀ fún gbogbo wọn ọba adémọlá ṣáídì ẹlẹ́dùn ṣì bàbá ò ní bàjẹ́ o àmì o. lórí ẹsẹ̀ ṣe àdúpẹ́ màmá ṣe o ọpẹ́ tẹ ẹ dárí jì wọ́n o àdúpẹ́ wọ́n màmá ní ṣe ẹ mọ́ o àdéhùn ọba dẹ́mọ́lá ẹlẹ́gùn sí o ṣe. má ṣàdé mọ́lá kẹ́mi ọba dùn kí wọ́n pẹ́. ikú nípa dé kẹ́mi má ṣàdé kẹ́mi ọba dùn kí wọ́n pẹ́. ikú nípa dé má ṣàdé mọ́lá kẹ́mi ọba dùn kí wọ́n pẹ́. ikú nípa dé mọ́lá kẹ́mi má ṣàdé mọ́lá kẹ́mi ọba dùn kí wọ́n pẹ́. kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ àtọ́ mò ń rí gbogbo kọ́mẹ̀ǹtì yìí ah, <laughs> ní kó bá mi kò yẹ kó rí bẹ́ẹ̀ jàre ẹ̀yin èèyàn wa disclaimer mo ṣe mo sáré ṣe disclaimer disclaimer disclaimer that is my disclaimer song disclaimer song that is my disclaimer song i sang song <laughs> ìyá ọba how market <laughs> ṣóyè ìṣe màdúrà bó ti yẹ ìyá ọba ẹ sọ̀rọ̀ jù. wọ́n ní màlẹ́ríà wọ́n ń gba treatment lọ́wọ́. ẹ̀yin gan ẹ mọ ibi tára yín máa kù sí láti ìjẹta báyìí ẹ ò pé agbamolule oyè yìí àti ẹ mọyè yìí jẹ òye ìkápá òye ìnà ẹ mọyè yìí jẹ wá yọ yín lóyè ẹ lè yẹ ẹyẹ lóyè ìyá ọba ẹ bọ́ta yìí náà ní nǹkan àṣírí ni ẹ mọ̀ pàṣírí ni nǹkan ẹ dẹ̀ bọ́ta ó dín dín ìyá ọba odindi ìyá ọba ẹ ní nǹkan àṣírí ẹ dẹ̀ bọ́ sórí sọ́ṣà ẹjọ́ iná ọ̀dẹ̀ kọ́ saint spirit Mohbad ló kó wọnú yín lọ ó gba ilé ẹnu ní gbà ó ẹ bá bẹ̀rẹ̀ sí ní kà gbòòrò gbòòrò àti tó yẹ kẹ́ ẹ sọ àti tí ò yẹ kẹ́ ẹ sọ ẹ bá mú gbogbo ẹ dá tàtàtàtà kábíyèsí o. bọ̀dá ìkọ̀kan ló máa ń bá fún mi ṣé last year nígbà tó fẹ́ dìbò àwọn Yorùbá sọ pé Yorùbá ló kàn àwọn wọn ní pé ọmọ àlè yorùbá ni ò ní dìbò fún tinubu wọn ní pé ọmọ ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ kó wọ́n filẹ̀ kẹ̀sídẹ̀ ọmọ ẹlòmíì question tí mo wá fẹ́ bèrè ni pé tó ń bá fún mi ni pé ṣé wọ́n dẹ̀ ṣọ́ pé ọmọ wọn gangan ni wọ́n filẹ̀ kẹ̀sídẹ̀ ẹ̀ ṣá. kí ló dé kí ló dé. ilẹ̀ ilẹ̀ kẹ́ni bàbá ti já ilẹ̀ kẹ́ já tòwútòwú ilẹ̀ kẹ́ já ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ àwọn tó dìbò gan wọ́n ń ké yáyọ àlà lọ́wọ́ tá a wà yìí wọ́n ń ké yáyọ àlà àwọn tó dìbò gan dìnà ipá àwọn ò dìbò mọ́ <laughs> wọ́n ti dìnà ní nǹkan tí bàbá ń fojú everybody rí bàbá ilẹ̀ ìdí ọmọ ọlọ́mọ náà lọ́ọ́ filẹ̀ kẹ̀sì kì í ṣèdí ọmọ Yorùbá rárá bàbá yóò rẹ́rìn kò bẹ́nìbọ̀dì rẹ́rìn àtọ̀. torí ìgbà tí àwọn haúsá ìgbà tí àwọn fúlàní àwọn haúsá tí wọ́n filẹ̀kẹ̀ sí di Buhari wọ́n mọ̀ pé ọmọ wọn làwọn filẹ̀kẹ̀ sí díẹ̀ wọ́n enjoy ẹ̀ lókè lọ́hùn-ún mi ò sọ pé ọmọ yorùbá ni wọ́n fi lẹ̀kẹ̀ sí díẹ̀ o. <laughs> tọ́ jẹ́ ń ṣe díẹ̀ ń tèmi kí n tó bá a. Hmm? ẹ kálẹ̀ sà. dídì. ọ̀rọ̀ Zàǹgbẹ̀tàn ẹ̀ mọ̀ mú wa mo ti bá a. Ah, no no no no no má má jẹ́ ká sọ̀rọ̀ yẹn bí báyìí. ok ok kò sí wàhálà mi ì dẹ̀ ní nọ́mbà yìí. òun náà ṣé kí n pe nọ́mbà mi.

adịọla adịọla adéọlá adéọlá adéọlá ẹgbẹnu sí máìkì o adéọlá adéọlá adéọlá ẹgbẹnu sí máìkì o am I audible ń mi ń mi. adéọlá wọn ti já lọ jẹǹgbẹ lómi wọlé tẹ bá fẹ́ jọ ni ẹ máa bọ̀ lókè. ẹ lórí ẹbí ẹ jọ̀ọ́ mo tún fẹ́ fi kún ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ṣe rí ní um, ayọ̀mí ìgbà tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní um, justice yìí pé ọwọ́ ọlọ́run ló wà bí kinní kan irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí nàìjíríà yìí náà a gbọ́ sítórì yẹn lánàá náà ni lọ́dọ̀ um onílé kí lorúkọ àwọn èèyàn méjì yẹn náà ẹ̀jẹ̀ rán mi létí mo ti gbà mo dẹ̀ rántí látẹ̀kan tí mo fi sórí o. lọ́rùn ọba ń gbọ́ mo ti fi jẹ̀bà mi rántí mọ́. Ah, àkànjí ah, hmm. olórí ẹbí sítórì yẹn ó lágbára gan-an ẹni yẹn náà ah. lágbára. Hmm ẹni yẹn ẹni yẹn náà ó nífọ̀ ó lẹ́nu ó lówó gan-an ní mo ṣí lẹ́ni yẹn àmọ́ mi láìtọ̀ ti bọ́ lọ́ọ́ ní mo ṣí lẹ́ni yẹn ipò èjì bá dérò olórí ẹbí ṣe mọ sórí èjì bá dérò mm-hmm. ọ̀nà mọ̀yàn gan àti gbádérò àbí báwọn ṣe wọ́n ṣàánú mọ̀yàn gan so ẹni yẹn ó wá pa tálákà bí Mohbad bí um, bàbá Mohbad ṣe jẹ́ nobody tán rò pé àkùsí kankan táwọn bá pa ọmọ yẹn àwọn pa gbé ni bó ṣe pa máa yẹn nìyẹn ọ̀nà tí máa ń pààyàn ó ti máa ń pààyàn ẹni tó wá pa tó pa tó fi tó fi pa ọ̀nà ẹni yẹn kò jẹ́ nǹkan kan rárá ó tún dé àárín àwọn ọmọ. ó pa níjọ́ kò mọ tó ń ṣèkómọ ẹ ṣe olórí ẹbí ó lọ pa nígbà tó ń ṣèkó mọ wọn ń ṣèkó mọ lọ́wọ́ báyìí ó jẹ kó nípa tí òun lọ pààyàn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ó tún wáá dé ló tún sọ fáwọn ọmọọṣẹ́ pé àwọn ṣe pa èèyàn kan sí ni ìgbà tó dé kóòtù àwọn ọmọọṣẹ́ náà ló tún takò ẹ ọnà ó sá eré padà pa ni so èmi nígbàgbọ́ pé ìlérí olúwa ìmọ́lẹ̀ ó máa rí justice lágbára ọlọ́run so kíní kíní sórí máyẹn náà tẹ bá lè bá gẹ́ẹ̀tì ẹ̀ náà kẹ́ tó plẹ̀ fún wa náà káwọn èèyàn wọ́n pé ìgbàgbọ́ wà a máa rí justice fún Mohbad o lágbára ọlọ́run. all right èmi ò tiẹ̀ ṣe èmi tiẹ̀ mọ̀ ó tiẹ̀ dá mi lójú ó dá mi lójú hundred percent one oh one percent ipò ìdájọ́ yẹn máa dé kò dẹ̀ sí gbogbo wọn yẹn wọ́n máa pa wọ́n mí ní nọ́mbà one àtàwọn kan pa Sam Larry dẹ̀ go down Sam Larry last one ẹ̀ lélẹ̀ ó go down Sam Larry ó máa go down fún eléyìí kò sí bá ṣe ṣe bọ̀ Wùmí ni number one táwọn kọ́ yẹgi fún torí òun ló gba ẹ̀mẹ̀mí lẹ́nu Mohbad òun náà lò òun ni Sam Larry lò. bọ́dà láti ẹ kú iṣẹ́ mo ti wà ní comment section látàrí. àǹtí Bọ́lá ẹ tún ti ń so oúnjẹ. mo ti gbogbo panelist kọ̀mẹ́ntà. ẹ mọ̀ pọ́n ń kọ̀ tí kinní wa gan-an a ní láti gba ẹ má máa ṣe lórí platform ẹ interject tí wọ́n máa ń sọ̀rọ̀ ẹ jẹ́ Sam Larry àti Naira Marley lọ irọ́ ni ṣé ẹ mọ̀ pé níjọ́ ṣó yẹn ohun kan jáde ní ká padà sẹ́yìn ohun kan jáde Sam Larry máa padà nù lálẹ́ yìí ṣé ẹ mọ̀ pé sápóhùn yẹn jáde hmm. níbi ṣó yẹn. tóhùn bá jáde ṣé ẹ rántí pé nígbà tá a bẹ̀rẹ̀ yìí wọ́n sọ wípé àwọn bọ̀bọ̀ tó wà nulẹ̀ pẹ̀lú Mohbad tó sọ pé Mohbad is dead ọmọọṣẹ́ Sam Larry ni wọ́n. bẹ́ẹ̀ ni. am I communicating. ọlọ́run ìmọ̀lẹ̀ tó ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. ṣé ẹ mọ̀ pé spirit méjì ló ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí spirit Timothy spirit Mohbad spirit Timothy ti lọ rest tẹ́lẹ̀ ó ti máa. kí làwọn ọmọọṣẹ́ Sam Larry kí làwọn ọmọọṣẹ́ Sam Larry ń wá ń lé Mohbad. Benji náà jẹ́ sọ wípé àwọn báwọn èèyàn nínú ilé ta ló fún wọn ń kì láti wọlé báwo náà ṣe wọlé báwo náà ṣe jókòó dé wọn wọn ṣe ní ilé làkò tí ń jókòó dé dì í àbí so ṣé rí gbogbo nǹkan tó ń jáde yìí Ọlọ́run ló ń tọwọ́ bọ̀ wọ́n lẹ́nu o eh? Ọlọ́run ló ń tọwọ́ bọ̀ wọ́n lẹ́nu o ẹ wo ti Èjìgbádéró àti gbádìí ọba tá a gbọ́ lánàá ìyẹn náà ó lè kẹńkà èmi mọ̀ wípé lágbára ọlọ́run Mohbad máa gba justice mo mọ̀ yẹn dájú ó máa torí gbogbo wọn ti lulẹ̀ wọ́n ti lulẹ̀ ó lulẹ̀ nation ni wọ́n wọ́n ti lulẹ̀ ó ti sọ fún wọn wípé wọ́n ti ń ṣe ó ní wọ́n ti ń ṣe tipẹ́ ó ní ṣùgbọ́n eléyìí náà máa fi ṣe àfìsẹ́yìn so àfìsẹ́yìn ti dé ọjọ́ ẹ̀san ti tó. baby girl thank you. ọjọ́ ẹ̀san ti tó báyìí bọ́dà láti ẹ̀san ti dé bá wọn. so gbogbo ẹni tó bá mọ̀ ń pa ẹ̀ gbogbo wọn náà máa go down. lágbára ọlọ́run. kò bá já wọn lórí orílẹ̀-èdè ọlọ́run á fàjọba wọn ya. ọlọ́run á fa ìjọba wọn ya lágbára ọlọ́run ọlọ́run tó fa ìjọba fáráò ya. baálé àlè mọ́ṣọ́. gbogbo ẹ ni mo gbọ lánàá lọ́dọ̀ di music àbí di kinní kan dem pisin aṣáàdébẹ̀ lánàá adúró ńgbà tá a ti gbóhùn onílé ń bẹ̀ ṣe eré onílé yẹn bọ̀dá látijọ́ tí n bá gba onílé yẹn mú kẹ́dùgbọ́ àgẹ súpìdàbà. màá jẹ kísà màá jẹ kísà oúnjẹ lọdọ yín èmi nǹkan tó fẹ́ sọ nìyẹn màá jẹ kísà oúnjẹ. mo ní mo fẹ́ na onílé onílé sọ fẹ́ mi pé mi ò fò ló jẹ I will not give you food o. jẹ̀yẹ̀ ṣe àkọ́kọ́ fún mi lóúnjẹ kẹ tó nà mí. ẹ jẹ́ power tap ẹ jẹ́ kíní yóò tí ì wọ two hundred látẹ̀kan náà ẹ bá wà fọwọ́ sí screen yìí. ló lọ pààyàn ní nàìjíríà hmm. ló lọ pààyàn ní nàìjíríà náà ní kí ló fẹ́ kíjọba ó ní kíjọba kọ́kọ́ ọ̀rọ̀ oúnjẹ fóun náà kán tó lọ pa òun. àṣẹ gbáyé. jọ́nà ti pẹ́ ẹ ló láti. ẹ ló ṣẹwà mò ń wà yín bíbá ẹ̀ mo wà mo ní o lè má mọ̀ tí gbádẹ́rò òmùsínà lòun náà ń gbé òun ló talẹ̀ àwọn sáìdì dímù mọ́ngòrò àlímọ̀ṣọ́ gbogbo àwọn ilẹ̀ tó máa ń tà nìyẹn òun àti popsin ọ̀rẹ́ ni wọ́n popsin ọláòtán àti ọṣàmọ. ayé ìgbà yẹn ayé ìgbà tó ń ṣe justice justice sì ń ní nàìjíríà. olúwo olúwo àsápè ọlá ọmọ pupa ní Mushin o rántí ọmọ pupa ní Mushin. mi ò rántí mi ò mọ. ọ̀rọ̀ ṣe ọmọ pupa. mi ò gbé Mushin mi ò ń ṣe ọmọ Mushin. mi ò mọ. ní Mushin. àṣọmọ ah, Mushin wa ni mi mo ní mi ò mọ. yé ó kéré ń gbà yẹn ó kéré. mo kéré ń gbà yẹn ọdún mi mo kéré gan gbà yẹn hmm. ṣé mi gbé kò ní mo sọ wípé abúlé wa mo lọ gbé <laughs> ṣé mi bá ń gbé kò ní múnábúlé wa lábẹ́kúta mò ń gbé. tó tún dá láyọ̀ sílẹ̀ ọmọ pupa ní Mushin tó bẹ̀rẹ̀ sí í yajú lé kiri pé ṣọmọ pupa wà ń bí ṣọmọ pupa wà ń bí tó fẹ́ máa sun tó fẹ́ máa sun lé àwọn èèyàn àwọn yẹn dágboru gidi ni wọ́n gbogbo hmm, pẹ̀lú àwọn popsi ọ̀rẹ́ ni gbogbo wọn hmm. gbogbo lẹbẹ̀ yẹn ló máa ń gbà ló máa gbalẹ̀ ló máa kalẹ̀ ẹyọkan fún èèyàn mẹ́ta èèyàn méjì àtúpa wọn gbàtọ́ lòun máa mú báyìí ẹni tí ò lówó rárá rárá ló pa tọ́lá òun wọn pàgbẹ̀yìn ni. níjọ mo gbọ́ sítórì yẹn ni ṣèbí ń jọ ń jọ kó mọ ìgbà yẹn ìgbà tó pọ̀ òun yẹn justice sì ń ṣẹlẹ̀ nàìjíríà èèyàn sì lè rí èèyàn sì lè rí justice wọn ti bàjẹ́ báyìí because tó fi lè kí irú àwọn yẹn fi lè pààyàn tó fi rí justice láyé ìgbà yẹn. ìgbà yẹn ṣe mọ̀ pé àyè máa ń tẹ̀lé British eh, law láyè máa ń tẹ̀lé. nísìnyí wọ́n ti lost ẹ̀ this time wọ́n ti lost ẹ̀ this time bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó tọ́ ni. wọ́n ti lost ẹ̀. Ah. ẹ mọ̀ tán fi lè parọ́ àwọn yẹn táwọn yẹn fi lè gba justice fún ẹni tí ò lówó justice ṣì wà ní nàìjíríà ní táìmù yẹn gbogbo táìmù tẹ̀dẹ̀ ń sọ èmi ò bá yí gbé mi ò gbé kó mi ò kéré mo mọ story yẹn ìláìtọ̀ mi ò kéré mo mọ story yẹn but èmi ò gbé kó abẹ́kúta abúlé wa lábẹ́kúta mo gbé dàgbà at of two years náà ti gbé mi kúrò lẹ́kọ̀ọ́ náà ti lọ sọ mí sábúlé wa mo dẹ̀ kó lábúlé wa mo wá lu òyìnbó ni mo kó lábúlé wa mo padà sóṣòdì Òṣòdì ni mo ti bá wá lu òyìnbó padà ẹ ti get so mo lè má mọ story yẹn àtọ ẹ fíìmì mo lè má mọ story yẹn àtọ. ẹ má bínú mo kàn fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ni mo rò pé láti two years ẹ láti two years náà ti gbé yín lọ sábẹ́òkúta. Yeah. ẹ kí ló yẹ tẹ wá ga ẹ gánà tó bá wà lábẹ́ òkúta ò ga kọjá òkúta. orí òkúta lèmi ń gbé nígbà tí mo wá dé ni. ok ẹ bá a fọwọ́ tàbí yín gangan abúlé abẹ́kúta lèmi ń gbé. yẹ abe. ni. ètò àwa o. ọlọ́run ò ní fẹ́ yín náà ẹ kò wá sí náà bẹ ṣe ń sọ bọ́n yín sọ pé kò sí justice ẹ má gbàgbé pé Oríyọmí ó fẹ̀yìn Adédoyin John lẹ́wọ̀ Lagos eh, Lagos state government la mọ nǹkan tó ń ṣe wọ́n o Oríyọmí ó bá Adédoyin àti Timothy ó dẹ̀ gba justice fún life tó jẹ́ pé wọ́n tún celebrate ẹ̀gan ní eh, radio station ẹ̀ so àkọ́mọ́kọ́ tí Mohbad fi wá sórí ní báyìí o. hello sir. mo ń gbọ́ yìí ẹ máa sọ ọlọ́run mi ìfẹ́ ń kájú. kọ́lọ́run kó jọ nínú kọ́lọ́run kó jọ nínú àánú ẹ̀ kó má jẹ́ ká ká ká ká ṣe síbi tí wàhálà máa ti mú wa ni because ojoojúmọ́ ọlọ́run bọ́dá láti nítorí pé mo fẹ́ follow program mi gan mo fi kúrò níbi iṣẹ́ mo fi ọdọ́gbọ́n excuse ara mi kí n lè rí bi sọ̀kan tó wà lọ́kàn mi lénìí the only thing ni pé ṣé èèyàn kan tún fẹ́ wà tó fẹ́ lágbára Adédoyin lọ ni ó wà o. bọ̀t nǹkan tó tí ó jẹ́ nǹkan tó ń jẹ́ obstacle ẹ máa gbọ́. ẹ béèrè question a dẹ̀ fi dáyé lóhùn ẹ̀ gbọ́ answer ẹni ṣé èèyàn kan tó wà tó ní àgbàdé tó lọ ó wà nígbà tí bàbá Tinubu ti wà involve lórí kéèsì bàbá Tinubu lágbára ju Adédoyin lọ. tó ẹ bọ̀ èmi nígbàgbọ́ kan bọ̀dá láti pé ẹni tọ́lọ́run ò lè mú ọlọ́run ò tí ì dá eh. ṣùgbọ́n mo mọ̀ yí pé nígbẹ̀yìn ìgbẹ̀yìn láláyò máa ń ta that is just it ẹni tó ní àárọ̀ kó má dunnú ẹni tó lọ́sàn-án kó má dunnú torí ẹni tó bá ní alẹ́ gangan alẹ́ làgbà so òwe yorùbá ni alẹ́ làgbà mo dẹ̀ mọ̀ yí pé lágbára ọlọ́run gbogbo làálàá gbogbo wa lórí justice yìí ọlọ́run ní jẹ́ kó já sásán lẹ́yìn tá a bá dẹ̀ wá rí justice náà nífẹ̀mí ara wa di lágbára ọlọ́run so ẹ kú ètò ọlọ́run á máa fún yín ṣe o. ọ̀yá fímì ẹ̀gbọ́n mo fẹ́ sọ kankan sà lórí ọ̀rọ̀ yìí. àgbo fímì náà. hello ṣé ń gbọ́ mi báyìí. ẹ̀hẹ́ àti ń gbọ́ yín ọ̀yá kí ló wí onílé ẹgbẹ́ ọ̀dọ̀ fímì. mo fẹ́ sáré sọ kankan kí n tó gbàgbé lórí ọ̀rọ̀ yìí ni ṣe rí ìwọ tó lágbára lórí ọ̀rọ̀ yìí tó rò pé o ní agbára o dẹ̀ fi ń tẹ̀ nǹkan mọ́lẹ̀ ọlọ́run jù ẹ lọ o ọlọ́run ló yàn ẹ́ síbẹ̀ o ṣé wá rí gbogbo àwọn tá à ń pariwo lórí social media yìí má rò wí pé ìwọ̀nba wa náà rèé o àìmọye àwọn ọmọ orílẹ̀-èdè yìí nílẹ̀ yìí àti jákèjádé ní gbogbo àgbáyé tí wọ́n ń gbàdúrà lójoojúmọ́ tán dẹ̀ ń béèrè fún justice lórí ọ̀rọ̀ yìí o agbára yín tẹ́ ẹ níyẹn kò supersede àdúrà àwọn tó ń gbà o ìbínú ọlọ́run ń bọ̀ o ẹ wo adúrú iṣẹ́ tẹ́ ti ń ṣe bọ̀ ẹ má tì torí ìwọ̀nba ẹjọ́ yìí tó yẹ kẹ́ ẹ dá bó ṣe yẹ kẹ́ ẹ dá ẹ má fi kan ìbínú ọlọ́run o ẹ ti ń kàn lọ díẹ̀díẹ̀ báyìí ó dẹ̀ ti ń da iṣẹ́ yín rú lọ díẹ̀díẹ̀ báyìí gbogbo nǹkan tó wù kẹ́ ẹ lè jẹ́ látìgbà tẹ́ ẹ ti ń jẹ bọ̀ gbogbo nǹkan tó wù kẹ́ ẹ lè pass through látìgbà tẹ́ ẹ ti ń pass through ẹ̀ bọ̀ tẹ́ ẹ dẹ̀ ti ń jẹ ọrọ̀ ẹ̀ ẹ wá fẹ́ fi ẹjọ́ yìí tẹ́ ẹ fẹ́ fi ṣègbè yìí ẹ fẹ́ fi dàrú ẹ fẹ́ fi kan ìbínú ọlọ́run ẹ wá rò pé bóyá ó tiẹ̀ ti tó àsìkò tiyín tẹ́ ti ń lọ wípé kò sí nǹkan kan mọ́ ẹ gbàgbé pé ẹ bímọ sílẹ̀ ẹ gbàgbé pé ẹ bímọ sílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run mà lágbára ọ̀rọ̀ ọlọ́run mà ní agbára gan ọ̀rọ̀ ọlọ́run mà kọjá wípé mi mo lágbára ọ̀rọ̀ ọlọ́run tó fa odindi ìjọba fáráò ya <laughs> ìjọba fáráò mà kọjá ìjọba tó ń rú lórílẹ̀‐èdè kankan lọ tíbínú ọlọ́run bá dé akọ̀yìn akọ̀yìn ràn yín o like I used to say ọkàn yín náà lé ní nìyẹn ṣe rí gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń rí òbí yín nídìí ìbàjẹ́ ọ̀rọ̀ yìí tẹ́ tètè fà wọ́n létí tẹ́ tètè pè wọ́n pé ẹ dádì mi mọ́mì mi ẹ má máa fi tiyín kó bá mi ṣe mọ̀ pé mi náà ti níyàwó àbí mo ti nọ́kọ mo dẹ̀ máa bímọ ẹ mọ̀ pé ìran kẹta lèmi wà ó dẹ̀ ṣe ń lo orí ìran kẹwàá ní jìyà tẹ ọ̀rá ń dálẹ̀ yìí bóyá ìran kejì dẹ̀ sí wọn kẹ́ tètè jẹ́ kọ́ máa mọ̀ dáàdi mi nǹkan tẹ́ bá mọ̀ nú ọ̀rọ̀ yìí mọ́mí mi nǹkan tẹ́ bá mọ̀ nú ọ̀rọ̀ ẹ lọ ẹ tètè tì wọ́n síta kán lọ ṣe òtítọ́ ọbẹ̀ o ẹ tètè tì wọ́n síta kán lọ ṣe òtítọ́ ọbẹ̀ kò bá já wọn ládájọ́ kò bá já wọn olórí orílẹ̀-èdè kò bá já wọn lọ́ba kò bá já wọn níjòyè tó wà nídìí ẹjọ́ yìí kò bá já wọn lágbẹjọ́rò ẹ jẹ́ tètè tì wọ́n síta kán lọ ṣe òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀ yìí ìjìyà ẹ̀ ń bọ̀ fẹ́yìn ọmọ wọn tẹ́ ń wo àwọn nǹkan tọ́wọ́ àwọn òbí yín ń ṣe tó ń pa irọ́ tó fi ń bo òtítọ́ mọ́lẹ̀ tínú yín ń dùn tẹrù wípé wọ́n ń ṣe nǹkan tó dáa by the time tí jìyà ẹ̀ bá dé ó possible káwọn gan ti kú ńgbà yẹn kó jẹ́ pé ẹ̀yin lẹ́ máa fèsì major one ẹ jẹ́ tètè bọ́ta kẹ́ ẹ lọ ṣe òtítọ́ ẹ fi òtítọ́ lélẹ̀ lórílẹ̀‐èdè yìí o kórílẹ̀‐èdè yìí kó lè ní lọ síwájú kọjá bó ṣe wà yìí mi ì ní sọ ju yẹn lọ màá tún dákẹ́ náà.